ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sá sánú wa látàrí kìámà tíra ta fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ó ní alfatawa almuhimma àwọn ìdáhùn sí béèrè ọ̀pá ẹ̀sìn tó ṣe pàtàkì nígbà pé ní Ramadan láwà ọ̀rọ̀ tá ń kalọ́ náà ní كتاب الصيام نعم باب زكاة الفطر باب زكاة ما يجود أبود قلا أبود قفلا باب زكاة الفطر question 797 ما حكم زكاة الفطر ما حكم صدقة الفطر وليلزم في النصيب وعلى الأنواع التي تخرج محددة وإن كان كذلك فما هي وعلى توزم الرجل عن أهل بيته لما فيهم زوجتي وخادم أولي ما هم صدقة الفكر كم دادي وزكاة الفكر كم دادي وزكاة الفكر wà á yóò sọ fi ìlú nìsáàbù ṣé ó nídi kẹ́yàn ní nìsáàbù bá ní nìsáàbù nǹkan ọ̀gbìn ta ní nìsáàbù owó só dandan ní kó náà ní nìsáàbù yàní kó ní ìlú ayẹ́kó tó wà á àlùwá alẹ́tì tó kọrọ jù mùhàdádá lẹ́yìn náà àwọn nǹkan tí yẹn máa yọ ní zakatu fitr tó ní òdiwọ̀n pé eh, grains nìkan ni ráìsì gẹ́rù nìkan bẹ́ẹ̀ mọ́ ìlàgbà nìkan وإن كانت كذلك تبقى في هي كلا من كان ولتلزم الرجل عن آل بيته بما فيه من زوجة ولا خادم سي ددانيكي انتو اوغا باليلي كو يفهم علي ري كلو ياو اتاو مو اتمودو خادم انت ما ثابت نولي الجواب إدام كبير دبي لو شكني زكاة الفطر فرض على كل مسلم صغيرا كبير أو كبيرا ذكرا أو أنثى عورا أو عبدا زكاة الفطر أورانا يعني نوري ببو مسلمي صغيرا أو مديني أو كبيرا أبو عبد العباني ذكرا أكرا أو أنثى أبي يبرمي حرا أو مالوا بني أو عبدا أبي يرو لما ثبت عن ابن عمر رضي الله عنهما قال فهو ربع سيدنا عبد الله بن عمر يونس سأل النساء يجزبائك فرض الرسول صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو على ذكر وأنثى والصغير وكبير والحر والعبد من المسلمين وجيش يولان صلى الله عليه وسلم فرض الرسول صلى الله عليه وسلم zakatul fitr àwọn bí sí lọ́rọ̀ yẹn fún mùsùlùmí láti yọ zakatul fitr sọ́wọ́ kan sọ́wọ́ yẹn múdù méjì kí wà ní sáà kan ó bí wà múdù lókọ̀ yẹn méjì rẹ̀ ní kan ó min tamar ó bá dẹ́bìnù àwòsá àmì ṣàìrà bínú greens náà sábìlì gbogbo àbí

ìgbà kékeré yẹn tí wọ́n fẹ́ yẹn méjì méjì ẹ̀ lọ́wọ́ wà nù múdù kan ọdẹ méjì tí ẹ̀ nù múdù kan so mẹ́rin ẹ̀ lọ́wọ́ nù sáré kan wọ́n ni yẹ yín nìsín náà kí ló ń wí àpá tó wọ́n bá farabalẹ̀ gbogbo ẹ̀ náà láyé àbí iṣẹ́ aláṣọ tààlà wọ́n ti yẹ méjì bá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bó mo نعم كده ويلو جاري نعم على بقر وأنثى به لو يقول والصغير والكبير والصغير أتمنى والكبير وخقل بابي من جاي ọmọ sí òsì dáyé kò ní ìdíkọ́ àyọ̀ ìzàkátì fìtì a máa múra ayé lọ ìyá ń gbẹ́ ẹ́ ọwà bí ma ayọ̀ ìzàkátì fìtì ọwọ́ di ẹwà a máa lọ ìdí adé àmọ́ àti tẹ́wù ó di ní ẹ̀sì ẹ̀sì pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà ó di náà wàhóró nù abdulmil musulmi àti ọmọlúwàbí àti ẹrú náà musulmi وعمر أن يودي قبل خروج الناس للصلاة وليه قولاتك أيها زكاة الفكر كتدل لكره متفق على صحته إمام بخاري ومبعد سنوات صلى الله عليه وسلم وليس لا النساب بل يجب على المسلم إخراج عن وآل بيته من أولاده وزوجاته ومالكاته إن إذا فضلت عن قوته وقوة إن يومه وليلته وليس لا النساب كل ابن نساب قبول لا تبعي كل ابن نساب بل يجب على مسلم ọ̀rọ̀ yẹn lórí mùsùlùmí ìfúnrádì ànàfsì kí yẹn yọ fúnra rẹ̀ wà áàlùbẹ́ẹ̀tì àtàwọn aráàlú rẹ̀ min àwòláàdì nínú àwọn ọmọ rẹ̀ wọ̀zàwòjáàtì àtàwọn ìyàwó ẹ̀ ọmọ léèkì àtàwọn ẹrú ẹ̀ gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ وقوتهم أبي وقوتهم أتبقى وننفع لونجة وقوتهم أتكيوا يومه وليلته أدنيا أجواته أولو أما الخادم مستدار أما موضوعتين أنبعث من سيفنا تلاقي ينسوا فوني فزكاته على نفسه ونيوجه لكفر عليه وليه هو عشاني ونيوجه كفر على نفسه إلا أن يتبرأ بها مستجار أو يشترط عليه أي أفضل بي أن تلمي أبانو في سارة فن أبانو في سرقة فن تبرع لغاية في فن أبيو أنو شرط نكتو ما بعين شيئو نظر إذا ذكرت في كلا يوبا مليو هو أنو شروط بباتو ببري إشي أما خادم مملوك فزكاته على سيده أما ودتوه وعدك يروني فهو أنتو ليه لأن يقول الحلي يقول زكاة فكرة كما تقدم في الحديث ده في الكالوني حديث والواجب إخراج من قوت البلد ọ̀rán yẹn ní káàkiri yọ nínú oúnjẹ ìlú yẹn àwọn àjẹ̀búrí sí gàrí náà fi yọ ní kó ti bẹ̀rẹ̀ oúnjẹ ìlú yẹn ó di yẹn lẹ́fi yọ sọ́wọ́ àkáàrà tamaran ṣàíran birran aw zurra aw ghayr zalik kò bá ṣe dabinu ni kò bá ṣe greens ni kò bá ṣe alkama ni kò bá ṣe àgbàdo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi asahi qawl ulama itufir min jumma bulu wa fanu itufir min jumma لأن رسول الله صلى الله عليه وسلم تقول لم يشترك في ذلك نوعا معينا ترى بيوسف إن جبائن قطو قطوين جبائن قطو ولأنها مساواة يبقى قلبت مسبا متسددين وليس على المسلم أن يوصى من غير كوتي كرد باس مسلمي كما يوصكايا من يتيه سن يتيه nti isunite ma je ko alisi saka tutu mo jelo ndu ndu odiwa nam hukmu ikhraj zakat al-fitr an al-qut kini da jo ke zakat al-fitr fo ma ya báyà ọmọ ìyá rẹ̀ obìnrin wọ́n wà nílé ọkọ ọwọ́ ajá àwa wálé rẹ̀ báyà sùn ẹ̀rẹ́ fẹ́ sọdún àbí kíní kan sọ́mdà àti bóun ìdájọ́ rẹ̀ naam question 8 7898 àbí hmm. ana ta biladina بجنسية أرى تلبان تلبان تلبالدين الجنسية من تلبالدين من وطالب في إحدى جامعات سعود السودان مواجه أكاكوني لو أكانوا ولو السودان ولي أخت الصغيرة في بلدي كالدان أبي واني أما يامي يبيني أما ذكري نلوى ثم تبلغ حتى الآن لم تبلغ حتى الآن أما بني يزيد بلغة وخلال الشؤور الماضية جاءت جاءني خبر مفاجأة وهو أن أبي توفي تاركا أختي صغيرة نيا نيوسو توقع جاي ìròyìn wá bá mi ìròyìn òjijì wá bá mi pé bàbá mi ti ṣaláìsí ó dẹ̀ fi ọmọbìnrin yẹn lẹ̀ ọmọbìnrin kékeré yìí sọ̀hálì ìbéèrè wá ni pé alẹ́ yẹ́dìbò àlàyé ẹ̀kẹ́bá ní zakat fitr anha سيعنى يعني كي يدخل الفكر المدني علما أنه ليس لها أخ سوايا أما أن يوم يامي يعني جميله ينفق عليها في منور لولي الجواب إذا إذا كان والدك توفي قبل الانسلاخ رمضان ولم يودي أحد من اقاربك ذكاة الفتر an ọkùtìkà tí ó gbé bàbá yín bá sáláìsì bàbá rẹ̀ bá sáláìsì láǹkù tí ramadan ti kàtẹ̀lẹ̀ tí ó dẹ̀ sí ẹlòmí inú àwọn ẹbí yìí tí ó yẹ zakati fún ọmọ yára yẹn fa iná alẹ́kà an tó di zakati fitir anha ó di ọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kọ́ yẹ zakati fitir fún an tursil iléha من نفكة ما يقوم بحالها حسب طاقتك لينا أتب يما يكون في منا قوتونا التي انت يوم قالوا ندي بي أكبر عليه يقول الله سبحانه تريد له بضطي لينفق ذو ساعة من ساعته أنا بفنا لو قلنا بسر بفلو من قدر عليه رزقه أنت بقى في كتير الكثير ما بقى فيسب مما أتاء الله قلنا برمى في الفنيوين لا يكلف الله نفسا إلا ما أتاها ولو أبدو على ذلك الوليد جمتب على بلاله شرد العقل وقوله تقول الله ما استطعتم فتقول الله ما استطعتم اكبر ولو يبات لبنته وقول النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة كاتئ الرحم ànábì ní bá ń jákun ẹbí kò ní wà jẹ́nà má jákun ẹbí ọmọ ẹ̀yà rẹ̀ má já okun ẹbí yẹn ó ti yé wa mọ́sùpẹ́nì kan lánàá pé nǹkan ń pè ní ìṣe dáadáa sẹ́bí kìí ṣe ẹni táwọn ẹbí rẹ̀ ń ṣe dáadáa sí tó náà ṣe dáadáa sí wọn ló ń sopọ̀ ẹbí ànábì ló wí bẹ́ẹ̀ ẹni táwọn ẹbí rẹ̀ ń ṣe plan aburú fún tó ń ṣe dáadáa sí wọn ilé ìlẹ̀ ń sopọ̀ ẹbí ó di wa ọlọ́nkà máa dín ẹ̀wò sọ pé àwọn ẹbí rẹ̀ nǹkan tí nǹkan wọn kàn yà plan tó máa plan kó ṣubú ojoojúmọ́ máa lọ gba ẹ̀yìn ẹbí náà máa plan rárá o gbàkọ́gbàkọ́ ni àwọn ẹkọ́ ní ṣe kíní ṣètò ọlọ́bẹ́ dáwà alálẹ́ láàrin always ká máa kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ anábì Yusuf alayhi salatu wa salam ẹ̀rí kò sí anábì ọlọ́ọ̀bà kan tọ́lọ̀ ń sọ ìtàn rẹ̀ tó anábì Musa ní Qur'an ìtàn tó pọ̀jù ní Qur'an náà wọn anábì ọlọ́ọ̀bà tàlẹ́ Musa ni àmọ́ kò sí suratu ni ọlọ́run bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ one hundred eleven years six láti bẹ̀rẹ̀ Yusuf tó fi dé parí ọ̀rọ̀ lẹ́bi Yusuf lọ́nà fi sọ ó di wà nígbà tó lọ́wọ́ parí súra yẹn ọlọ́wọ́ ni lakàtà ńlá kò fi kìsà sí him ibrọ̀tẹ́lẹ̀ olè albab ìtàn wọn ò tá a sọ fún yín o ẹ̀kọ́ wà ń bẹ fáwọn tó bá nílẹ̀ àkàì máa ká ní àdéṣù yìftọ́rọ̀ kìí ṣe ìtàn àròsọ àwọn àrèké oníbùdó ṣéwù kan lọ ọ̀pá rẹ̀ bọ́lẹ̀ sẹ́ńbí káàkiri èyí lọ sọmú lánàá báwọn nípa ọmọdún gánà pé ṣéwù kan lọ ọ̀pá rẹ̀ wá bọ́ọ̀lẹ̀ ẹnìkan tẹ̀rẹ̀ àwọn onípa àtàwọn èèyàn rẹ̀ yìí bí jẹ́ bàálẹ̀ ayé ni ẹ ọ́ fún gbúlé rẹ̀ kẹ́ ti pàtì ṣéwù kan lọ ọ̀pọ̀ rẹ̀ wá bọ́ọ̀lẹ̀ ọ̀pọ̀ rẹ̀ wá bọ́ọ̀lẹ̀ ẹnìkan wá bá mú ọ̀pá yìí ó ń tọrin kọ̀ pẹ̀lú wá tí kírun kí sì kí sì kò sí bíṣẹ́ kankan sí wọn á ní tó owó oríṣẹ́ àti ṣe wọn ni owó oríṣẹ́ òkú kan tẹ̀lé ayé mi ọmọ lẹ́yìn ṣé ó bá inú ó bá dáa pọ̀ ṣé ó bá mú ọ̀pá wọn á bí lọ ṣé òye sì wà láyé yìí wọn á bí lọ pé mọ́ ọmọ lẹ́yìn rẹ ni ní ọmọ rí òun rà ní ṣé òkú mi èmi mọ́ bá yín mú ọ̀pá yín jọ́ tó pa yín bọ́ọ̀lù ah, mọ́lẹ́yìn ló tọ̀ nítorí ọ̀pá tó bá mú un lọ́lọ́ sí fọwọ́ ẹ̀sẹ̀ rẹ̀ yìí ni ó ti máa jẹ́ ó ti máa jẹ́ nẹ́nu abílẹ̀ bá ń gbọ́dọ̀ wọ́n lọ́sọ́ wípé nípa bẹ́ẹ̀ bí wọ́n gbọ́ àmà ní an isaac ọba àgbẹ̀ kára kára ṣe é kálà kálà kálà àwọn ti ìsinẹ́rì tèmi nìyẹn ìwọ ní ìsinẹ́rì tèmi ọlọ́wọ́ bá kó sí àná wa àwọn yẹ́kẹ̀yẹ̀kẹ̀yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ age táàwà yìí ó di ní ẹ̀mọ́ sọ̀kọ́ ṣe wọ̀ pàtàkì ọdún wọ́n sọ ìdí burú jùlọ ilé ìlú kéré náà ọlọ́ọ̀bá kó sànù ah, wà náà sáàyí gan anábì ní láyẹ́rẹ́ kò jẹ́nà káàkiri ibrahim صلى الله عليه وسلم لما قال رجل يا رسول الله نباتي أنا أقول جنبي لو أنا من أبره تبا ما كده لا تبيله قال أمك أم ماري قال ثم من أم لين دمي قال أمك أم لين مماري قال ثم من لين دمي قال أمك لين مماري قال ثم من لين دمي كان أباك لين مباري فأقرب فالأقرب لين أما يبي أما يبي أما يبي لأن الإنفاق عليها من صلة الرحم واجبة إذا لم يوجد من يقوم بالنفقة عليها سواك لأن الإنفاق عليها تلقى النول بسيطة عليه من من صلة الرحم منه يسوقها بني واجبة تجرها يعني إذا لم يوجد من من يقوم بالنفقة عليها سواك تابع رجل من ثم نول ولم يخلف لها أبوك من الترك ببارو لفقوله ما يقوم بحال حكيم ببابك أتاري وفقكم الله بكل خير أتوا أتما يارين ألونكم فيهم سكم جدادا أديوا المزافة وانا سكم جدادا يقعدوا بايا بي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ọlọ́run ní kó bí náà bára láyà bíra ìtọ́dá ọlọ́run àdíkọ́lọ̀ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run jọ bí náà bára láyà ẹwọ Ramadan ní ti parí lọ́nà ìgbà sí fọ́dún níbà àpọ̀rọ̀ wọ́n àdíkọ̀ ṣe òyọ́dọ̀ ẹ́ bẹ́ẹ̀ni try wọ́n yẹ an organized islamic ideas máa sí àmà yọ sí imam lọ́mọ àwọn tó ẹ̀tọ́ tó ẹ̀kọ́ fún ojúmọ̀ àbù fún wọn òun ni wọ́n yọ sí mọ́síláńtì lẹ́yà níbi sàtẹ́lẹ̀m tí àlẹ́gbẹ́ àti sínú àbú orí rà rẹ̀ di ọlọ́ máa sí lòún gbé òun làwọn ibi jẹ́ mi jáde zakatul fitr wọ́n máa yọ fún àdébìbì àdébìbì wọn kò sí náà sí sàwọn tó bá ń bùkátà wọn máa bá wọn fún wọn sẹ́yìn náà Abu Hurairah ni anábìbì jẹ́ àmírù àwọn tó mọ̀ mọ́jú tó zakatul fitr tí ṣe tó wá wá tí ń jì zakatul fitr ní jọ́nà ó di wa zakatul fitr lọ́sẹ̀lẹ̀ sí jọ́nà wíwá sẹ́yìn àbúrò ó tó mú àwọn yáàrí náà àwọn yáàrí ní pọ́ gangan ó ti wá wá dàrẹ́ tó wá sí wá ń jì láti mọ́wàá mọ́wàá tí ní àbúrò lákọ̀ọ́kọ́ra ọ̀nà ẹkún kó dàkọ̀ sí mọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́bí ní a àbúrò rà orálejò lánàá bẹ́ẹ̀ ni ẹnìkan lọ́wọ́ á dí ìrọ̀ ẹ̀ oní àbúrò òní wọ́n ní ìrọ̀lọ́pàá yọpọ̀lá ọpọlọ àjọ kẹta ní máa kọ́ ẹ láwọn gbólóǹkan tí ọba ń ké tó sùn ṣètọ́ òní súnmọ́ tí ló fi mọ́ tó bá wọ́n filẹ̀ nígbà tí ọmọ àlejò rẹ̀ ó lóun ọmọ ó ní ó tún ní ó kọmìlà níbi ní tọ́lọ̀sọ̀ ṣètọ́ ní wá bọ́ láti jẹ́ ó di ṣètọ́ ní ní ẹni wá bọ́ ẹ̀ ó di àmóhù tọ́lọ̀sọ̀ tó mọ̀ ń káàkiri kùsù ṣètọ́ ní súnmọ́ ó di wà bó ṣe rí ni bí wọ́n ṣe mí nígbà tí mo káàkiri Ah, pre hutuba pé abdullahi bin obey bin salul ma ṣe pre hutuba láyé bí sẹlẹm ẹnìkan ní munafiki dàbí bí amir fi ṣe ọjà ṣètánì yàrá ní oníkàbẹ tó ọmọ kọwàá kàgbà ṣètánì munafiki àti ṣètánì tàló jù àwọn lọ́wọ́ ọdún nígbà ṣètánì àti munafiki ṣètánì ti gbogbo ohun galọ́ lè gbogbo ohun bàbá gbogbo wọn àwọn ọ̀sẹ̀ pé kí kọ́lá ṣètánì burú ju fìràwọ́nà lọ inú israeliyat wọ́n ní ṣètò ọ̀nà ti fìránà pàdé ó bá ní wọ ṣètáni àtòun àti wọ ṣètáni àti wọ fìránà tàlólórí bú jùlọ náà tàlólórí bú rẹ jù fìránà ni àìwọ ni fìránà ni ìwọ ni ìwọ tọ́lọ́ bá sọ̀rọ̀ direct tó ọ̀tẹ̀láṣẹ ọlọ́ọ̀bà ìwọ ni orí bú jọjú ní ara ọ̀ ìwọ ni ìwọ fèrè àwọn ìwọ tí wọ́n náà ànábì ọlọ́ọ̀bà bbc ìjíṣẹ́ ọlọ́ọ̀ bbc musa àti haruna fèrè àwọn ará o ìwọ náà pé ọlọ́ọ̀ galọ́bọ̀ sọ̀rọ̀ direct ó ju gbogbo ànábì ọlọ́ọ̀bà lọ òṣèṣẹ́ àná olólórí gbogbo àwọn burúburú ó di é ọlọ́mọdé yìí wa.